بسم الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي ست الله ما علينا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 إنك حميد مجيد آمين bí ẹ̀rẹ́ yìí máa hó bí èyí máa hó ẹ̀yìn náà jìn iná ẹ̀rí máa kàrẹ yọ ẹ̀nẹ́ni ni tu sultan isokoto inú rẹ̀ ihwẹ́ ikókiri ọ̀nà ìkàmásí jìnà ìzọ̀ ọ̀dìká anyị ọmọ nìran anyị atọ. ìsìmáàsì ṣọ́sọ́ ní ilẹ̀ ìrẹ̀yìn bí tìnà na ní ìrẹ̀yìn ìrẹ̀ amárídì mẹ́ ọ̀nà ìyókò ká ìrẹ̀yìn ìrẹ̀ ọ̀tọ́ ọ̀rẹ́ anyìkèrè objective síyàn anyị kasịrị ịzare ashe ire asashe ide oyi mere ere ire ọnụ ọmịmị ya adúrà iná àdàdà tí ó mú rí ìṣọ́sọ̀ sentimental wàhálà àyẹ́ ìdá wẹ́n yọ mẹ́lẹ̀ ìdàfà èyí mú rí a Ankiri mmiri mìírẹ̀ ka ịnụ mmiri ya presidential election ọ̀nà náà yóò ka. ká ka ká ní ká àjẹ́wọ̀n nílẹ̀ ní iná ìyáwó amma ire o me meya abi ya bore anya mama ni ke e se pire ihwe e ho ya mpapo nko ke na zo to wam do me fa de ke nu buto no yi me enne na me tuto yi ba na na so ni me so pe na de nu buto wa kai me de me do mo koro di me re na ejo enne ni me ton mere ni

ịzụ ndụ ọgụ n'ọgụ dekiri jee na-eri ọbịji kere ya ọzọlọ naba muhammad sallallahu alaihi wasallam onore inetuhu ya lara shi ini ya nori malaika jibril bahire di ini Pọlọ nọ na sere biran ine biran ìrànán gbọ́ ohun ní fòòrò iná ìmọ̀ ìtọ́mọ̀ yóò mọ̀ yìí ìrànán ni ọwọ́ ọwọ́ rí fòòrò iná ìmọ̀ ìtọ́mọ̀ yóò mọ̀ yìí ìrànán náà mà ti tẹ́ iná ìtọ́mọ̀ yóò mọ̀ yìí ọ̀dọ́dọ́ ayé ẹni bọ́nà deke amasị na nwụnụnọ ọbịrị ọyịsa ma ya omori abọyịka kele ilaha illallah enehu ini abi zikr onu omori ọnụ wata siyete ka asị nini yo la ilaha illallah yaba kani ibi ni tukanaba muhammad sallallahu alaihi wasallam anyi azikari la ilaha illallah ona se pai ini azikari ne obi la ilaha illallah wahdahu la sharika la lahu almulk wa lahu alhamdu wa huwa ala kulli shay'in qadir onon to murika odona aka opechehe de nyeyivi ozechehe kama kuziyo do muriku dia ni here opechehe no ba inenu gbama akụve dachere pita ọkaghị ohuru bọrịhị hụrọ ọrịhe chehi ohuru bọrịhị hụrọ wa ọrọkọ denu bere veli kaghị enyewa na mmụkọrọ ha eke enihu nọ nọ naanị enihu nọ ewezọ na amiri miso وله الحمد وهو على كل شيء قدير أما بقى محمد صلى الله عليه وسلم دون في يين أحسن كي الله كك سبحان الله وبحمده أبا كك سبحان الله وبحمده نو معنى كاوك تشهي الإنسان وجه بك سبحان الله وبحمده أنا نعم كاوك تشهي ọmọ ẹ̀dọ́ ọmọ ẹ̀bá bá bá mínítẹ̀ ẹ̀họ́ mínítẹ̀ ẹ̀họ́ ọmọ ẹ̀dọ́ ọmọ bá bá ilé iche onú èrèkò ẹ̀ tí onú ìkà iche ẹ̀ ọmọ wọn náà kẹ́ ní mínítẹ̀ ẹ̀họ́ ọmọ ọ̀ta ọ̀ka rẹ̀ sáà muhammad sallallahu alaihi wa sallam ẹni pan ẹni hadith anabẹ́ ọ̀gìkọ́ntò mọ̀rí kàyé ọ̀nà akẹ́kà subhanallah wa bihamdihi ẹ̀yìn ẹ̀mí lọ́dọ̀ kàkà subhanallah wa bihamdihi ẹ̀tẹ́ mẹ́ hólì lọ́wọ́ ká ọ̀pẹ́ chẹ́hìn lamiyati ahadun yau malkiyama bẹ afdala mimma jẹ abihi ọkẹ́ yàrá máa bá fọ́kọ́rọ́ àhẹ̀kẹ́ ẹgbẹ́ níkú ìdẹnikú lórí ìhúnọ́lọ́ akọwa makiri mi sọ́bọ̀ nọ rẹ́ka auza da ɗai àdíkò ọmọ ọmọ ẹ̀túrọ̀ sínú ìrìkọ́nọ́nìkà ẹ̀bọ̀ lọ mara kẹsẹ̀ àdíkò ọmọ lọ kẹhù náà lọ àmà lọ tó ẹ̀kẹ́ jùzọ́nà náà ẹ̀yí alùsùnà a máa aka aka àdúrà tó dùn ọ̀nà láàmì ọ̀jẹ̀ sí 70 ẹ̀bẹ̀ 100 ọrụ lóòrù àgókì ní ọ̀sẹ̀ na bẹ́ẹ̀ ń tó múrí ọmọ pàdé 70 hu 100 hu kaníṣẹ́ ẹ̀dí sọmọ́nà àwùzáàdá àrẹ àríkọ̀rọ̀ máa káàdó hùn ẹ̀kẹ́ ọ̀nà jùzọ́nà na wẹ́ kúkú ní hujja ọ̀yí kàáràkọ̀ ọ̀záàjẹ́ tí ní 70 ọ̀yí kàáràkọ̀ ọ̀záàjẹ́ tí ní 100 wẹ́ ní hujja àdí sọmọ́nà ọ̀rọ̀ àyí hujja òhúrò ọ̀rọ̀ àyí àhùkà mẹ́kọ̀ọ́zì ilé iṣẹ́ ní kàwà slati onto muri ni na baba ya bai ni where do a chono where is zikir chono where is onto muri ko ni guarantee ho eh, no onto muri o kan even صلوات ربي وسلامه عليه لا يعني صحيح صحيح مسلم يعني

ini riwaya mako ga wakati subhanallahi wa bihamdihi ufachehe riwaya ini riwaya sai ni basa onto morika da jeize yozo no walau kanat dhunubuhu mitadhabad albahr oze ijani oyani ti oyikwa hoho onijinu ku kwa hoho abo anka ho wan awonyine ku anka me abo o fóònù àdìjọ anyị ẹ̀ ẹ̀rọ kọsọ m sọmi ha abá kẹkẹ sọmi ha nà ha bí yìí ọmọ yìí yọ ọ̀hẹ́rẹ̀ àmà ọ̀rọ̀ asa ẹ̀rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yìn sheikh lukman wàllahi ẹ̀yìn sheikh lukman kan abúlé yàtọ̀ ama dɔgɛrɛ dɔgɛrɛ dɔgɛrɛ mu bɛ muliya nabɔ ba y'a yɛrɛ muliya nabɔ ba y'a yɛrɛ ɔlɔ ne wa yi azikara nabɔ ehiɛ tɛ ɔmɔ tó mɔdi ti pa yi la hawla wa la ko wata illa bala la ilaha illa an ta so baha naka inni kuntu min azalimi a bɛsɛ ŋun tó mɔdi ti pa yi tuwo kusɔn tó mɔdi ɔsi pa yi ale bi a tuwo tó mɔdi ɔsi pa kono bi amenyi garanti nane ama bayenyi garanti muri amava vaya bayi lisanuhu ratbun min dhikrillah irarano matoho ino itamayo muri qalbuhum muallaqun bil masajid aya ne bana ini mallasi poro aya wo ini mallasi poro peki me ina wa ozo muri yeyi

Hey, Two for seven, no friend, man, let's see. When is someone are Baba are We are never via by him. We are never via by him. It's an other, uh, on the air, did it, Nita, the air of the Kay. Every man, let's see. I want in your opinion. Is on. Another, not there, I eh, know. ịba ọnụ nwaanyị ama ka anyị abịrị ya ụmụ ebe na-erudi nire ya ịza ọnụ ụwa tụbọtọ bido omori do omori do tuo yi juwara ara keke omori ya yɛ simala ime ihe tɛbi awuri yɛ omori ya ɔ da zo zaka yi ama na omori ka omori kòmọ́ọ̀lì ni olóòmórí yìí náà ni ìdẹ́dùwẹ̀sù ya ba na yẹ wà kó sálà ló yìí mẹ́lẹ̀ ló kó sálà ló mi assalamu alaikum wa rahmatullah ní wari assalamu alaikum wa rahmatullah wa barakatu ní waha wà yẹ ní wà sálà máa yẹ mẹ́lẹ̀kú nẹ́bẹ̀ nẹ́nu ọ̀rin sọ́ọ̀lì holjin àtàzọ̀ ìzànnínà jẹ̀tún ẹnu wà sálà máa náà in malazi enini na hina ni poro ba na ni ramadana malazi na ya hina ji aza la je do ga irwa ibi dia mo ma muri na irwa bi irwa e bi ni izon to muri kayo bi ni wawa ni ka odawa ara ta ya zo no ka kai ono na video ma ma ezo wọ́n mìíràn ka jìkìrì tí jí mọ́ iná ẹ̀rí kakẹ́ àti ẹ̀kẹ́ wọn kẹ ẹ̀nà bọ́rọ̀ rà àfẹ́tì ẹ̀kọ́ rà ẹ̀nà bọ́rọ̀ rọ ń wéyí kàmẹ́rò kéré fún ọmọ ọdọ ọ̀rọ̀ tẹ pòórò tọ́mọ orí fún di pòórò tọ́mọ orí ba ọjọ́ òun ní bánà òdèkẹ́tẹ́ lòmúrí dòdòdò àhàn múrí àmọ́mọ́ fáyà báyìí albarka máa tóra ní mọ́láti ẹ̀wọ́n yẹ ramadan ọta albarka náà ní mọ́láti wọn náà yìí ní mọ́láti ẹ ramadan náà albarka wọn náà yìí náà múrí àmọ́mọ́ fáyà yìí muri na wa faya ba ni la ilaha illa allah wa non e won onye ba mi ni islam wa ma yan ni kai e ori ka bi yo ma na ba je do ka ki la ilaha illa allah al wahid al ahad al fard al samad الذي لم يتخذ صاحبة ولا ولده ولم يكن له كفوا أحد لا إله إلا الله الواحد الأحد الفرد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد لا إله إلا الله الواحد الأحد الفرد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد ومن كا إيكادي ìkàzì ó mórí àtẹ̀ríládà ó èrèrè káàkì yẹ́ máa ayẹ̀rẹ̀ fẹ̀ẹ̀ ó mórí ọba àtẹ̀rí tó sì rere lèrèrè kíkàzì rí a الواحد الأحد الفرد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد دو مريه دو تريتوسيو إيري كيكاجري أنه رفه أنك ويكاي دو مويتا ما موري مري إيري كاجري إيري سيا هكا وطما يام وكاريان إيري مرينا يا هكا إيري نسيري أنت ساكي ilé ọmọ yóò sì táàkà yí kẹ́bìrì báàkàtà ẹ̀hùn náà báàkàtà ẹ̀hùn náà ó mọ̀rí ọkà wọ́n ilé dùnkírọ̀ lọ́hùn wà dáhò àwùdóbíláyìn nínú ṣẹ̀tàn rajim bismillahi rahman rahim وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة

ìdí àkàkì kọ̀rọ̀án bá tọ́nà ní ló ekú rẹ̀ nìyí wà á fi láńfẹ̀ ti pẹ́ wọn dá àkọrẹ̀ kan kú ekú rẹ̀ nìyí àbọ̀ àǹkọ̀rọ̀ àwọn mẹ́ta òkè ekú rẹ̀ òwe sábọ̀ fàyà ń bọ̀ ọ̀nà àì múlẹ̀ náà bọ̀ fàyà àbá yìí. wà á iná dúkìrọ̀ lọ́wọ́ àdàwọ̀ اشمعزت قلوب الذين لا يؤمنون بالآخرة أمريكا ìjẹ́ ama ìtamayà nínú e, omori ọ̀nà yára gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ dákàkì láìláha ìlàlá dákàkì ẹ̀yẹ sàṣà ẹ̀wọ̀ ní omori ẹ̀yẹ jẹ̀ǹtẹ̀ ẹ̀yẹ sàámu ẹ̀yẹ sàásà àbísàrà náà àgbáyé dáná ẹ̀yẹ sàáhẹ́ àwọ̀ àbísọ̀wé dìbìdìbì ẹ̀yẹ sàáhẹ́ àwọ̀ ẹ̀wọ̀ ẹ̀yẹ ẹ̀yẹ ẹnẹmẹ kẹkẹ ẹnẹ dọrịrị ka anyị kụ ìdẹnikwu ẹnẹ bọka anyị kụ ìkìyàmà nọ katawa ẹnwụ kẹfà kaa na ịba bẹ kaa ọ ịdọ ọbọ ịha na ịna ya mẹmẹ ba zamawa وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون إجا الله baka ka man nyuje na do baton ka man ya ha ya ba ka tere idha hum yastatirun duwe duwe ri ro san ni o ma ni duwe ri na يستبشرون كاد يا بنان إذا ندكوا بنان أننا أدوك أن يكون إذا ندكوا بنان مريو هاي هون أنا مريو هاي هون أنا inu akọrọ mọ wa àwọn ojú tó sì kà á lè ní hìrẹ sọ ẹ káàsì yìí rè kí ولا يطعون موت أن يغيظ الكفار ولا ينالون من عدو ميلا إلا كتب لهم به أمل صالح ولا يطعون موت أن يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح

amma suna ke kira su hafsin ya zizo kuffar rabin suna cutar muri ne don muri prophet ranne ina yi to muri mehe ban wuri na na hare ne biri min na yana jin wala ya sa'o na mautu'an ɗanyi zan ne jahowo ɗanyi wala yanaluna min aduwwin nailan eh. enyo ireme ene ireme ine nwoke abiri na no amabo ni bi omori devo ni bi onto omori omori ni ni illa kutiba lahum bihi amalun salih omori kai e eh, mo mo me do bo ku omori kẹ́bìrì náà ẹ̀sìn kọ́nà orí náà mo rí ìdá àkátẹ́ ẹmúdí ìgbé ayé kí ló lè ká wà á ka ìyànkì láìláha iláha alwáhìdù al'ahàdù alfardu sọmadu alladhi lam yattakhil sahibatan wala walada wa lam yakun lahu kufuwan ahad me kai da fi cere yau da fi cere to su ere ki kajiri ni hirafe ne ka baye ni duki sabe da ke umuri sẹ́fẹ́dẹ́ kàrí yóò mórí ní. ìlà kó ti balẹ̀ ohun bí i àmàlù sọ́ọ̀lẹ̀. láti tẹ́rù kọ́rọ̀ ìrọ̀tí tẹ́wà. iná lọ́wọ́ láyò bí irun àjẹrọ ìmọ̀hún sí ni. ó mórí kan náà mẹ́kún ojúṣe tẹ ọlọ́mọdé kò táyẹ tẹ àjẹrọ ní àjẹrọ tẹ̀rẹ̀ ní ní tí yé mìíràn ní káyé ìbìlẹ̀ tẹ̀rẹ̀ tún ìbìlẹ̀ tẹ̀rẹ̀ ní wàhámẹ́ ó wù yẹ Ewo mori ọdasi ni utusho na oyi nabọ taa kọba kaka ile hin ramadan na kuli ẹnu bọọba yọ ile adẹtọ nínú na gbọmọ yìí ni ọbanyi ọrẹ ọratila ilaha illallah ọ na yẹra mi ní islam alwali dana wọlé mo kí ti bi ويكنى بأبي الوليد الله بيبي أنا إيه يبي كافر أدبي أنا لين أول المغيرة أولي تنبع محمد صلى الله عليه وسلم كافرين نفر فبدا طاني كون رجعي جنة توا دا هنتو مريس نكارا يا محمد يا محمد adị ekeghị weti ni ịba apekeghị ịgụ dị iche chimayo dị kewa kwụkwụnye ka igbu na-abaghị anyị ohi wesi dị ịvara ohi nọ ya ruo ohi tụrụ anyị etu adịghị na-ewesi tanuwo ihe ọkene na-eziwi inidenye nye anyị ilo onu na na la de fawa de se gaw almugira alwalid na wani mugira so ma ni isha da san hun wonto muri compensation ene sisi hun wonto muri sama ba mra so ene ma ni ma ba sa ni yo sama ba mra so ni esisi ijo ntutu no ni na agara ya na ekere okay ahaba bika báyà jẹ̀nà máa àgbàmà ẹ̀yí rẹ̀ fún lóòrè mẹ́rin náà ẹni bá yí àwà amáyé nínà mẹ́mẹ́ mahana jẹ̀nà bẹ́ẹ̀ mahana na yọ bẹ́ẹ̀ jẹ̀nà náà kò lè yọ wàlúwàlí náà wọ́n mú gíra ya tẹ́ ọ́ don dóńtó mórí dóńtó ya ọ̀rẹ́ ya àtẹ́dẹ́mọ̀ ẹni bí i kẹwọ́

ìṣòro tuntun ẹ̀ náà ṣe ṣe eré ẹ̀ náà ẹ̀tọ́ ìjọ tó múlẹ̀ wọn náà kẹ́ẹ̀kì ló dìbò náà kẹ́ẹ̀kì ló dìbò náà. àmọ́ eré sọ́kàlẹ̀ àmìjẹ́ kàrẹ́rẹ́ kẹ́ ẹ ẹ̀nẹ́ kàájú lórí nǹkan bẹ́ẹ̀ ni mí ni business ẹ ti yàn kíkẹ́ ní kàlẹ́ náà mẹ́ ogun yìí òhì ẹ̀yẹ́ mẹ́rin ama compensation kò nyɛ genegene na esi funu wɔn tó wɔn yi compensation ni bira ife na esi kɔfi bá ɔrɔ so yɛ ɛna ɛma nana abɛsɛ ne yɔ tɛni bá ɔrɔ bi n'ayi tɛni kpoku yɛ bi kɔnɔ kó nyɛ kɛyiku kirikiri na bɛ ne nin ɛɛ tɛni kó isi kò nyɛ kene na esi funu wɔn sɛnsi kò nyɛ wɔn na.

osukwo n'iri mmiri ọnọdụ dị abụọ eme e, e ka ya ọba ba na eke ofe ji ụlọ ewede ịrọ na edocha onye kwasi kwin yi eka ofe ji ụlọ ọba meka eka ọjọ ụlọ muri ọlọwọ ọba ya aba yi bàtàdọ ahụ alwalid na wani mugira iri me nwere ono tuto bido ono ka obido ntu omori hi don tu omori hi doka hallan faragta wa fi mataka e wal walid ana wani mugira wa fi mataka ne ya alwalid kana fi mataka e yo hiwun won tu omori sẹ́fẹ́ bóyọ ní tó mórí kàyọ ọmọ bí ààyọ náà mórí tí ẹ fẹ́ mọ̀láìkẹ̀ jìrìlù tí ẹ fẹ́ ìrìnlọ́ka ọ̀sí yóò tó mórí dọ̀ kọ́ọ̀bì jàm sóra tó sílẹ̀ fún náà yẹ pàpàpà rahimi كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فعمل إننا عاملون قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون لهم أجر غير ممنون قل أئنكم بغير غنى آية تلك تلك الآية إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتا في وقدر فيها أقواتا في أربعة أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا توعا أو كرها قالتا أتينا طائعين فقضاهن سماوات في يومين وأوهى في كل سماء أمرها وأوهى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيها وهفظا ذلك تقدير العزيز العليم وزينا السماء الدنيا بمصابيها وحفظا ذلك تقدير العزيز العليم وزينا السماء الدنيا بمصابيها وحفظا ذلك تقدير العزيز العليم فإن أرادوا فقل أنذرتكم ضائقة صائقة وقل أنذرتكم صائقة مثل صائقة عاد وثمود فإن أرادوا إذا أنا كذبت فإن أرادوا فقل أنذرتكم صائقة مثل صائقة عاد وثمود فإن أرادوا

fusilat ayatuhu ame ah, hayayan ehahi ayan mamame qur'anan arabiyya liqaumin ya'lamun ina hahi anal qur'ana ne zi obi kai enyo mo no horeri enye kuro no horeri enyo me anabe bal ko na ra ko koyo mo no enye qur'ana amasa alquran ni nan da ha hawo ne ewa da fajiro wa da fajiro ebire ne ha me da se de tuka na non na non aka ho na ni ama so ne wa ma ne ko ne do na so ne ge yo ya de bi to kiwo ne na de ya ne ba aka ahụ dakara ya omori ọnọ ya udo mani yewu do mani yewu o ba bihi owo fa ọba kwa nyonyo wo ya sada ọkara do we sosika omori ọ ya mbu kare di ya sosika ama omori ọba jo de kare ne kaka ye o ya fola tọdọ na ba bẹtẹ tọdọ na ya bẹ bẹ kekere tọdọ na kaka na aba iwo noye لقوم يعلمون bẹ́ẹ̀ kẹ̀kọ́ lọ́rọ̀báwà ọmọdé ti tí ó yẹ tẹ́lẹ̀ ní kẹ̀kẹ́ ẹ̀yọ́ yìí bàṣírò wẹ̀nàbírò tí wọ́n náà bàṣírò wẹ̀nàbírò náà na ẹnubẹ̀rẹ̀ orí ilé yọ̀dọ̀ náà sáàsá náà kọ̀nà ní dí tíra wà ní yọ̀dọ̀ náà nà jọ òyìn fàárọ̀dọ̀ kìtàrùhùn أرولا أرولا مه جدت كان فور القرآن فهم لا يسمعون الناس كانوا لن يدتزون النو وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن

annama ilahukum ilahun wahid nkono omori ba fihi no bi kama kaw ni kai omori ya ono no ikunyana genege no bi no fasatimu ilayhi wastaghfiru ile kawa jeyi omori ono ni ni do api meye meye ko yi jeyi de ho no kawo no amene ni o ri siri ko no amene ni o re bo no aha ni وويل للمشركين أمري كوي Zan ندي كاكاي ẹ̀ẹ́dọ̀rìrì e, ó borí kìkòyàn gẹ́gẹ́ náà bí ní abọ̀rọ̀ká hẹ̀kẹ́ الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون أنك كك لا يؤتون الزكاة إنما كك لا إله إلا الله لا يؤتون الزكاة أيضا عبد الله بن عباس of every zakah in you of إذا أكذبك أكذبك زكاة النفس amadi zake ohwe of la ilaha illallah la yutuna zakata enene kake enema ilaha illallah ọ̀rìn kí sọ́lọ̀ maka sadaka sadaka ẹ̀kọ́ yìí bàbù màdínà ẹ̀rẹ́ tu bí zaka dọ́ ẹ̀ ayọ̀ ọmọ bí maka ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ojú aka na isi si ya kò kàdá ọmọdé bẹ̀rẹ̀ sí ya dẹ́ ẹni píkà bìrì jẹ̀ ndùkọ́ bẹ̀rẹ̀ náà dọ̀ ká ọmọdé ìkùnyẹ́ gẹ̀mẹ̀gẹ̀mẹ̀ ọmọdé àkàrà ẹni pani alàbí na láyé òtún na zakata ẹnẹ́ náà kàkà yẹ ẹnẹ́ ma kàkì láìláha ìlàlá ẹnẹ́ ma yẹ zaka jùzọ́ yẹ kàkì láìláha ìlàlá wọ́n hùn bẹ̀rẹ̀ àkírà ti hùn kàkì rún dẹ́mi ní kwekú ìkìyàmà dẹ́ kó hìrẹ̀ kì dẹ́mu kábùrì rẹ̀ dẹ́mu kábùrì kú ìdẹ́nẹ́kú na-alabi ha. ọ ịnalịladina amanwaịnụsọlehaọbchiọtọchiọ ọwere kka ya eụ tare a ọmụkọọ lahụagọị roma adị na ọbin ụtọchi nakaka i gaejihi ya ọyiwa قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين don muri ba kayan tumurke wani tumuri kayi wa kayi wa ba na yi suwa mai nini da wa yi suwa ma yi na nini da a inda kuma la takfuru na billahi khalaqa al-ard fi yawmayn o muri ama tun ni etesu don me te do tun etesu ma kana ku era onu amu kabore re nini onu amu kabore re nini وتجعلون له أندادا إبكريتي سأمي أبا يمن ẹgbẹ́ mọ́ lítí nínú ehu ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà wà bọ́nà náà húrẹ̀ èyí ṣáìmà ní rẹ́tẹ́ náà bíbú húrẹ̀ èyí ètí ìṣòwò wáyé ìrùfẹ́rù sọ́nà nípa ètí ìṣòwò wáyé ìrùfẹ́rù sọ́nà nípa omori kan náà ṣẹ́kù ẹ̀bọ náà sí mẹ́ tọ́ntì kò mórí ọ̀yà ló náà fi

donathan mechara don kwukwu enyi mi n fọ oke ha wọ baa rakọfin ha kwakọdarọfin ha akwụwa taa wakọdarọfin ha akọwata ha fi aribe eti anyị yẹ sawa a leeksa ile wọ dị ala vihara wọ siye mi n fọ oke ha o morikina n shata kasore zizi wa fiha don omori don choice ahete ni ti so non fiha aqwata don omori don mize ayiri oro ihu onu na never ehu don metanity ni ti so في أربعة أيام سواء للسائلين. طيب وماما ɛkoyɛ ɛvɔsa no ɔyɛ wɔn ɔyɛ wɔn dɔnni omori wɔ fɔm yɛ ɛkoyɛ ɛva ɔsɔ ɔyɛ wɔn ɔyɛ wɔn sawaan lisaili anamɔ ɛkoyɛ ɛva ɔyɛ wɔn ɔyɛ wɔn leti esu dɔn dɔn ɛkoyɛ ɛva ɔyɛ ɔyɛ ɛkoyɛ arbaata ayia akaba ìzámi ìsáfọ́nà aka múrí àká ọ̀kan náà ṣẹ́kù ẹ̀ nàmẹ́ èyí tí àrbáta àyàm onúmúrí àká ẹ̀dọ́nà múrí káyé ẹkù ẹ̀ n'isi sọ́n ọmọ ní sí ní únẹ̀ tẹ́ẹ̀sù ẹ ìrìnyàn ní dáàbá nyẹ́kù ẹ̀ bọ̀sá ọmọ ní sí n'isi ètò ìzè ìsú tẹ́ẹ̀sọ́nà ọ̀rọ̀ lẹ́bárkà náà rọ̀kọ̀ yìí ní tẹ́ẹ̀sọ́nà ìnàkánẹ́kù ẹ̀ bọ̀sá dɔbɛ ko yɛ bɛ sawa an lisa ili ama mɛ bɛ ko yɛ bɛ bɛ ɛbɛ bɛ ko ya bɔlɔ ne ebi ehuse ka yi ɔmɛ ya lati o tomori ne ya bɔlɔ ne ka ɔmɛ ne ya mɔta bɛ ka sawa an lisa nɔnɔ ɔnɔ ɔnɔ barika sɔnɔ lɔni mize sɔnɔ ɔyiri oyiwu lɔni mɛ yàbụ na mama anyị ka ọ rịdo ohu irizuta iso nọ sawa ya lisa ilina ya na mama ebide iso izo nọ tenebe ya kusho tobebe iso tobebe iso abụọ na omori mmemme ebe ebe ewe n'iso were ewepụ na omori iri aka kpakpatete na omi tantete iwu ewe n'iso were ewe na anyị anyị nwutu يسأله من في السماوات والأرض omori kiti na ihe sama onete ezigbo na-apụ gba na-apụ omori isa gba na-ahụ omori ise isa sawa an lisa ili eh, ekwe na omori bako na ọyịna n'ime tesu doni meto ize ọrụ albarka na ihe tesu nọ ekwe ebe na ekwe ebe ha ya mana bayo ọnọ ya emeka ebekwe ya ebekwe ya ebe ha ya nọ ebe ihe n'ime kwe ya ha ya nọ ọbịa shehu kerekere ọ dị ka ya ma ndọtụ ka ogborihi ọya riri ekwe ya n'aka amada ndị ba mmasị ụmụ rịrị ka ya ekwe ya ebe na omori ya aka ebe ekwe ya ebe agụcha ekwe ya ya na behe nye tezu ije ya nye tezu omori ya ebe na tezu anyị Slot ekwughị ehe ya nọ na anị iji biz ojizikarị nwa but ọ na-ebi ọyị na ojizikarị nwa ike ife ya nọ na ebe na dahụ n'enwu ọyị onye n'ihe ere ya na dị ga eri ya ọnụ na ite ife ọ na-enyere na anị ma anyị nyere ya n'ipiri ya nọ na ji etiri ịtọ hit izo muri ya kaka awalam yara alladhina kafaru anna samawati wal arda kanata ratqan fa fataqnahuma umuri ken nana mo kawle ron dan e ma nae ale ere dan ne ye kai e te se sa mo re te su dan de paraben dan de mama be dan de baba no da power da power wono awuro kana ratqan umuri ka woro e de de ni fa fataqnahuma don umuri don hawahi

research na nere me jozi ken ye iti so no na ni bia o bia na ya how old is the earth na tonto mori ni ni dede tukaye eti so e bere ya ha be e ka o oh, da hu ne hu oyi o da hu ne hu oyi ba tete eh

2,000 million years. 2,000 million years. It is our father. not your mọ̀rí nìí. Every 2 million not na 2,000 million. Make it 2 million. 2,000 million years. Ọ̀yí bèèrà, ìní kí ìsọ́nà bèèrà. Dáà sẹ̀fà ní kàyè ọ̀rá ìnáni. ọ̀rọ̀ náà na ní èyí rẹ̀fà slapion tó mọ̀rí nìrí tí jẹ́ sẹ̀lẹ́tọ̀ náà mẹ́rin ìfẹ́nà àfáyí kòtò fíìdì discovery research ọ̀ní scientist náà mẹ́rin náà ẹ̀mí àṣọdí ni a máa agbórí sí kùrán kàdé kàtó akọ́nimọ̀ sọ́nà jìrì ẹni ẹ̀dọ́ lè rí yọdí ìní ìta gùkọ̀ mú dẹ́mà tẹ́ hàn onóyè ẹ̀hà ẹ̀họ̀ náà nìyà àbámáwá máa kárí àsomúrì ọ̀hún slọtì ọ̀tọ́ mẹ́rẹ̀ ẹ̀rì kìsà pìntì ọ̀hún ìní àǹfà náà àmà yín nírí mẹ́wúrẹ́ ọ̀nà yóò every certain theory. Amasa Lwana Rikaye, Akidaba Nikiti, so on Aurara, Enone, Anonim, and Israel. Omodo oh, Moto Kaye Nikiti, on oh, Memonane. Mama, Mama, this is Zino, and Arwana, and Aurana. Aurana, and Dọ́wọ́ ní kò náà sáfàbọ̀ ọmọ sí iniri mìíràn yóò náà dọ̀dé tèsù bá wọ́n ara iná ni two thousand million years ẹnẹ àtọ́ni mẹ́ kí iniri mìíràn yẹn nẹ iniri mẹ́ kóyọ̀ náà ẹ mẹ́tìlá tí o ń tó mọ́rí yìí nìyí two thousand million years ẹnẹ àkà ẹni ẹkọ yà náà ẹkọ yà náà ẹdọ́n náà na jẹ́ ó di two thousand million years ẹnẹ dọ́nà في يومين هناك نكوي يعني. هنا وتجعلنا له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في أربعة أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض اتيا توعا أو كوها Kọlata أتينا طاعين طاعين قالتا أتينا طاعين أمري أكا ثم استوى إلى السماء ثم ثم استوى omori inire bọ́bẹ̀ ọdún iṣẹ́ àná omori dọ́ọ̀fẹ́ gọ́ ni tu sáàmà iníjọ náà wọ̀hí ẹ̀dùnkánù sáàmà zanami sọ yìí o ẹ̀rí yọrí smoke sáàmà zanami iníjọ náà fún màmá ibẹ̀ náà ni ẹ̀rí lè tẹ̀rẹ̀tì kọ̀dìyàkúnù lè tẹ̀rẹ̀tì lè tẹ̀rẹ̀tì lè mànáwì لا للترتيب العملي ولكن للترتيب العملي الارتقائي ثم ربنا من ويتنا مري تري ذينا أنا يعني كاي أمو مري أبي أم م أم م بدي ما تون تون أو نو مري يسيتو أو مري أو سيستم منا نجى جوزوي تا على أفضل إيه على الفاضل jozi a na-asịsị ahụ repete wakare amababata da ikọ na o wede sịrị dan ebe hu na dota na asa ọtụra anụ na omori sito ebi jọzi oyi to kaye amememe iti isu abede me daba agbo kai e, do amma an ma nke rete ha daba dọ́nà ọmọrí dọ́dà nífẹ́ ní tùsámù inú mọ̀ lọ́dà nífẹ́ ní tùsámù ánì wòhí ẹ̀dùn hàmù aríyọ́bì فقال لها وللأرض اتياها طوعا دومري دوكا يسامني كاي دوكا يسامو ريتيزي كاي اتيا طوعا او كرها قالت اتينا طوعي دوكا يسامو ريتيزي كاي اتيا طوعا او كرها uchire ni nini usi ni nini ui ni nini uchire ni nini dhanini dhanini yanne zikawa ya nini tawan usi ni nini au karahan agui ni nini bobo ya nini umuri okaye kola sa tisamo liti dheka nikaye ataina toyin

ewete sanwayọ ọcha tọjịnere ize ahụ tọjịnere anyị hi sisa na chirete da ime hụrụ akụrụkụ ewu na chinyo chirete ewura si chirete da si chi esusu sọ n'ọrụ wachin ete esu inye mai na nwa tọjịnere na ime hore bi titi so no na iti so na ayi sho e ba me ago ko do bi hunbo mori kai o ilo no sho be da sho be da sho e ba ma be ya de ni hu na ni hu ya ti sa ti re sa do re ba re so re de ri o ya ko on me petroleum no ni sabi technology so ni use yon crude oil ọ̀nà petroleum ọ̀nà ni ọ̀yìn náà ìkọ̀ ọ̀yìn náà lè bẹ́rẹ̀kọ́ náà mo rí ìfìtì rí tèṣù ilẹ̀ ẹ̀yọ́ náà ètè ìṣù ó ní yọ ayé ó yọ ayé ọ̀ní màmá àti ìmẹ̀rẹ̀ tó yà ní tọ́wọ́ àrùn àwùkẹrẹ̀ lónìí èsì yẹ́ mìíràn wọn ni káyé ẹ̀rẹ̀ ìgbà ní adam ẹ̀yùn nọ̀ ẹ̀yùn nọ̀ abama akokatokata aso aso omori ɛyɛdɛ yɛ ɔsɔ ɔnam dɛm ɛyɛ nsa kɔlɔta afɛyina tɔyi sɛmo ɔrete etu ɛna ɛsɛ aso omori dɛsɛ de yɛ omori him dɛsɛ de yɛ omori him ama ɔlɔ ubere ka ebi de omori ɔhɔ zamare dɛ ɔsɛrɛ ba sɛ dɛ ɔsɛ kɛkɛ kyɛ ɔba mi nyɛ wɔn poli de omori ɔhɔ zamare dɛ ɔsɛrɛ ba sɛ de omori oyi sɛ dɔnɔ jòdì kɔ kókó ní sɔkòrò mɔ rɛ anyɔrò fìyɔ bá jòdì bó ní o tó mo rí nìyí àti sɔmi wọ́n bí ọ̀nì ká yé anasiri kìtì sọ̀rọ̀ ní sáma bẹ́ẹ̀ máa ní sẹ̀dẹ̀ yóò mo rí yìí ẹ̀wọ́n rẹ̀ ń wọ́rọ̀ ẹ̀yà rẹ̀ ń wọ́n ni mi

wọ́wọ́ mú rí ọ̀nà wata kàáníkà ọ̀nà ọmú ní sámọ̀ rẹ̀ tẹ́ẹ̀sù ìnàkà tí sí tàbí àyà ìnàkà nẹ́kọ̀ ìhìnà yìí wàhùn fi kùlè sàmà ìyàmọ̀ ha nàkọ̀ wàhùn fi kùlè yàmọ̀ وأوها في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيها وحفظا ذلك تقدير العزيز العليم وأوها في كل موتنا وأوها في كل سماء أمرها

umana akwụkwọ huwa sisi dochi umana wako na na nweta umana wako rio sisi dozo umana wako sisi dochi umana wako sisi sisi unite dochi omori kono mani mita benen no ni meina ذلك تقدير العزيز فقل أنذرتكم صائقة مثل صائقة عاد وثمود báwọn ayọ̀ dẹ̀rẹ̀ mi sọ ni ọ̀nà òmòrí kàínà nìka ẹ̀nà ẹ̀fẹ́ jésì dẹ́kẹ̀ náà dọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ọ̀nà náà ni ìwò ń tó òmòrí kàíwà kàí máa kà ọ́nà ọ̀nà níní ní ìnẹ́bà ebi ni ogun nɛtɛ anki ma pa ọ̀rẹ́ samudawa ni adùn ni omorita níbi hudu yìí samudawa ni omorita níbi sọ́ọ̀lìwù yìí omori mi níbi ràgbà ẹ̀wẹ̀ ní mẹ́tẹ́ mori mi níbi wẹ́tẹ́ ìzọ alwọ̀lì náà mọ́ ní mọ̀ zẹ́ra lóṣù mú kóńtó omori rẹ̀ ní kóòzé óòzé náà ọ̀bọ̀ ọkọ̀ ẹ̀tẹ́ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ mẹ́ni tú káàkiri mi dẹni ṣètè ìjọ ọkọ̀ bọ́kẹ́nú bèzọ́ni ọ̀bọ̀kẹ́nú bèzọ́ni sọ́wọ́ ìsúná sí rẹ̀ sẹ́bí result iná ti mọ̀síwẹ̀ ní ọ̀rọ̀ tó mọ̀rí ti mọ̀síwẹ̀ ọmọ agbòrò wá kẹ́mẹ́dẹ́ àkàkàkà èrì gúrí ọmọ sí náà sí ibi kẹ́nà ibi ilẹ̀ tó wọ́n sí náà ó sì èdè kẹ́nà ríwọ́ na bá náà kò káàkà ọmọ ẹ̀wọ́ kò tí ó dún ini na

amịka ịsọ ọrịa muhammad ori Otani na abubakar ịsọ ọrịa na ịgọ nnukwu ya oyi n'ihe wa amị anameka zukwuru denu gbeza kaye amịka ịsọ ọrịa nnukwu ya n'ihe wa amị enere etinye nke e na-atụ na-atọ kehe egwu na na-atụ anụwali idon bayi enyi ananyị ka igwe na tuntun mo yi. Báyìí kọ́ ọ̀nà.

أمري أحاي هون بادي ديبيني لأنه ليس كو أتابع جايني تواباني لكن هين لكن نبي بان سمعنا كناو يا لأنه ليس كو لقد سمعت من محمد كلاما ما هو بقول ما هو بقول جن ولا ولا بشر اما هو نبي هو محمد إلى ذلك كاي هذا يوضع هذا هذا يوضع هذا ọ̀dọ́rùn wọn wọ́n kárẹ̀ àjẹ̀dọ́rọ̀ wọn wọ́n kárẹ̀ ó ní ní ìfẹ́lú wọlé ìdìkà ní pí kùrán ọ̀nà òhun ọ̀nàbà muhammad sallallahu alaihi wasallam ìnàláhù lahalawa ọkẹrẹ ọ̀nà òhìn òhìn ọ̀rẹ̀ wà ìnà àlẹ́yìn lafalawa ọkìjúwà kẹjúwà rẹ̀ mọ̀ ní wáṣọ̀ títẹ́ dúkẹ́ ní àmì lúure ọmọ beautiful ọmọ ẹ̀rọ ọ̀rọ̀ bí ọ̀rẹ̀

ọ̀ká kẹ́mẹ́ kàṣẹ́dọ̀ ńlá ilá ilá òyìn àmọ́ olóòmùrí ò ṣòrìrì ọ wọ́nlá ẹ̀yìn àmà ṣòrìrì ọ ẹ̀yìn àmà ṣòrìrì ọ alwọlébùn mọ̀gíra ìjọba ní kẹ̀hẹ́tẹ́ ìwà bẹ́ka okùnkùn àgàmù tó okùnkùn àgàmù muhammadu tókè ìsọ́nìrẹ́ iná wọn ọmọ muhammadu okay de ono de kayan se ono lo kan ni pane slot yo to mori ni ono de kaon ni yo ni de ka e da nyika awo nu wiare na no tv nu onu mu meme aye ono tv ni ewo nu wiare Yaba ha jahabi, na ọ ị na ụda ere bụ jaka ọbị ka ọkesa ọbị ọka ọkesa na mee na eye ọsọ e na ọbị ebe ikesa ọbị ẹ̀wọ́ ọkọ́ káà yẹ́yìn yìí lọ́wọ́ pan lọ́ka ẹsẹ̀ ló ká lè nílé mẹ́ ó dẹ̀ ẹ̀mẹ̀ káka yẹ ọ̀pẹ̀ bọ́ọ̀lì wọ́ọ̀pẹ̀ bá bọ́ọ̀ chá mọ́lá ní. ọkà bẹ́ẹ̀ mi hẹ́ àrùn wáá hẹ́ ọ̀nẹ́yìn ọ̀nẹ́ ìbáta àgbo kọ̀ọ̀rọ̀ ẹ̀ kẹ́rin sọ́bì ọ̀bọ̀n àmọ́ àkàkọ̀ pé ni wọ́ọ̀ mọ́lá mi mẹ́ ore bere kare do so baba wona do so na do nyara na wona he kan mo ro nyara na ha ya won ujo ho wona he kan o ra dan ha ya won ehe isa wo isa wo ka di do mo ri on wo ta do di ni o ti bre no ni fa

وأنيته وخلقت وحيدا وجعلت له مالا ممدودا ومهدت له وبنينا شهودا وبنينا شهودا ومهدت له تمهيدا ذرني دمري أكايون تمرين كيون تمرين ظني ومن غلقت ويلا هو نشاط المدثر هذه يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور

innahu kana li ayatina anida bonya nanya ne kwaya yo muri do ko hireke that for what kana ko ni sawriqu sauda anya pa banya ma he saud inni jahannama o muri ko ni ba me ko hira ta bono inira o ma ta hira do re ora ba ba tete innahu fakkara wa qaddar sama bi innahu fakkara o je do do ro ga ti ve sanyɔ sanyɔnu kaa ibi pa nɔba muhammad bɛɛ lu gbɛhuri ɛmu bóòlù wo bɛtí bɛtí wɔkɔ dar dɔ hyɛ hitɔɔnu ɛdɛ nana abɔrɔ ɛbɔrɔ na. fakutila kẹyìn fakɔdaw. omori ka náà ɔtá ɛnɛ mɔdibi á náà ɔtá hɛtɛ òsì nɔrɔ àbáàm. sọma kutila kẹyìn fakɔdaw. ɔ sɛnɛ kọ̀ wọ́n hɛn

dójé ìwò rẹ̀ mẹ́tẹ̀rẹ̀ sọmọ abẹ́sà ọbẹ́sà ìdójé ìwò ọdún rẹ̀ yẹ sọ́rọ̀ kàfẹ́ rẹ̀ abẹ́sà ọbẹ́sà ló sùn yàrá wọ́n bá sà ní ọdún kàfẹ́ ń kòkòrò kòkòrò kòrò. sọmọ adìbọrọ wọn sẹkibọ. ọmọ ní kìnnà bá mi wọn sẹkibọ rẹ dọ́mọdé fún kàfẹ́ wọn. فقال إن هذا إلا سهر يؤثر وما كفى إن هذا إلا سهر يؤثر

Okay, came Oh, the hù eré ẹwà kẹ́nà ọ̀sán nìyí nọ ọ̀bìdì ṣọ́ọ̀kà ìjọ ti nakọ ọmọ ẹni nakọ kọ̀ọ̀s ẹnà bọ̀rọ̀ tẹ́ bọ̀rọ̀ tẹ́ kura ìjẹ́ ìmọ̀ aka náà ọ̀bìdì ṣọ́ọ̀kà ìwọ̀ fà kàní kura àmì ní ànífà yìí sọ̀rọ̀ the car in haba illa kọ̀ọ̀nù bàtà ọkà eré ẹwà kẹ́nà ọ̀sán nìyí ni. sàwùsùn wàmà àdúrà látòbò kí wọ́n látàrà ohun ọmọ náà bọ́ ṣokó tẹ́tẹ́ ọmọ náà wúye tẹ́tẹ́ tẹ́tùkú àtúyẹ ẹ̀yàn náà náà bọ́ tẹ́tẹ́ làwáhàtún lè bàṣẹ́ ọmọ rí ọkà yẹ ọpẹ́wú yẹ hàn náà bọ́ọ̀ bàrá ẹ̀ sọ́fà tẹ́tẹ́ sákọ̀ọ̀rọ̀ náà

ahịa ya ya wà àbí ẹkú òbò nílẹ̀ láti ohun tó mọ̀rí ní ní kẹ́sìrí ní ya yá balhakan adọ́nirọ̀ ọhịa ni ọ̀nà islam ọ̀yọ́ abuja ni dé ìkọ́nà na fún ààrẹ ya ìnájẹ́lẹ̀ dẹ́ka yá balhakan ẹ̀wà adọ́nirọ̀ ọ̀yẹ́ ọ̀yà iná ìnáwó cha cha ọmọ ìyọ́rọ̀ iná ní bọ́kà ẹ̀ẹ́bá máa bá àmà àbọ̀ rẹ̀ dókà sí ní ìsìyẹ́ tó mọ̀rí yìí ni a máa mẹ́kọ̀ọ́ mọ̀rí ọ̀rẹ́ mẹ́kẹ́ ẹ̀fẹ́ kàyẹ̀ wọ́n máa jẹ́ àwọn ọ̀sọ́ وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يغتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر وما جعلنا أصحاب النار أكي مجال إنه سيرجع نما هنا أصوبه أمري ما كان ونكي إنه نكي سيرجع نما

إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب أوري دي المملكة كون أموري أوزي تكن دا تتوهي أنا بابا كوكوا أتوا وا أوري دي يتتا كده إلي لون توموري أكاني سمو بكاي أوري إني تكن دن نكاي يتلو تيني زي جهنم إني ملايكوني أنا أوري هنا أوري أوري بايبولاني ويزداد الذين آمنوا إيمانا دم ما باو يوم مري باو يباو ان دو ترى هنا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون ọmọ ní kẹrẹ ẹ̀nà mọ́rin náà sẹ́kẹ̀ndà tútù yìí inú ní bọ̀bọ̀ ní akókò àtọwọ́ wa àtòkú òmòrí nìní the nature rẹ̀ kàkàyè ìrẹ́ ọ̀nà nínú tó mòrí zaba ìrẹ́ ilẹ̀ ìzọ́ọ̀bì náà ẹ̀yàn jẹrẹ ìzọ́ọ̀bì وليقول الذين في قلوبهم مرض والكافرون ما لا بهذا مثلا لأن هناك كاي أقوينا يمني منافق يبنين إن الله منافقين نينو كومولي والكافرون أتننا كافر يعني رجل وأنا كمنافق كومولي تصدق كافر إذا نعلم إنو ديونا نعلم iri munafiki dibi na zaba na dem na ka aka yi ma za arada allah bi hada masala so wori be na si na sai eh me ga bira e ore yin so muri ase se fi ni ini re kono na so so ne je dem na ma me ka كذلك كذلك يرى الله من يشاء ويهدي من يشاء omori ka bo ni me so ze zo ni zo ni na ku ge omori wa ba ri ka so ni ze wa ka zo zo ni tete omori ka bo so ze ni tete ويذل من كذلك يذل الله من يشاء ويهدي من يشاء omori ka bo ni me go ze ni zo ni omori na ba so gu

omori na okugbo zaire katini soja ode zaire katini dondoka ode amin amin amin wama ya'lamu junuda rabbika illa wama hiya illa dhikra lil bashar omori ka bano na kan ibenu re ire enena abiko ma ire irja na mo ne ka oh dhikra lil bashar kana bana asema samai yana hen no ilé ẹni títí ìjọba ọ̀nà náà mú lè lọ́wọ́ ọ̀há ihò náà nìní mú lè lọ́wọ́ ọ̀há ihò náà nìní alùwàlí ìdẹ́bí mú gírí ọ̀bọ̀ náà tó ọ̀sọ́ náà ni dọ́mọ̀rí dáwọn ní sọ́fẹ̀l kọ́làm bí pẹ̀tù rí àmì dọ́mọ̀rí àkàkà yìí fọlá àtútẹ́ ìlú kẹrìndín wàdú làwùtúdínú fáyọdínú wàlá àtútà kùlà hàlá fìmẹ́yìn هماز مشاء بنميم مناع للخير معتد عظيم عتل بعد ذلك زميم فلا تطع المكذبين أو كثر من المعصى ina gai eh yanto muri yake won eh da aka yanto muri ni kai were e wa roye ni ce da na roye ka bi ni jigen wa ẹ̀wà ló wọ́n dẹ̀mẹ̀ ẹ̀rọ mọ́ láti ojú ọmọ rí lúwọ́ jẹ́ ẹ̀kẹ́ dẹ̀nà rẹ̀ lúwọ́ jẹ́ ẹ̀kẹ́ ló mú rí ẹ̀kẹ́ yóò tó mú rí lẹ́nu ìkẹ́ ẹ̀nẹ́mẹ́kọ́ mọ̀rí ìrẹ́tẹ́ dẹ́kọ́ ayọ́ mọ̀rí ìrẹ́tẹ́ asúnàfà àtàwà o ọdún láwọ́ tó dín nínú fáyọ̀ dín nínú ẹ̀nẹ́ẹ̀dẹ̀ sí káyẹ wárọ́wọ́dẹ̀ ẹ̀nẹ́rẹ̀ rọ̀ lọ ẹ̀ẹ̀dẹ̀ sí wàlá tuntun kùlá halláfin mahin. ló mori àkáyọ tó mori eh, nìkan yìí asúnà sáàsà kùlá halláfin òhì kò dìbò dìbì alwọlé ìdọ̀ ìwọ̀n náà ó mori àkárí àmàlẹ̀. mahin ẹgbẹ́ kẹ́kọ́ ní ẹ̀yọ́ ọ̀rọ̀ ọ̀dẹ̀ mi. hamazin mashain binami. hamazin ha iyọ̀ bí ìtúná aka náà ní sí ẹni tí rẹ̀ ẹ̀wọ̀. mannáàrí lèlùkọ́ìrì mọ̀rọ̀tẹ́dì na àti. mannáàrí lèlùkọ́ìrì wó yóò ìbá àyàbá mọ̀rọ̀tẹ́dì ẹni nínú ìyòpó rọrùn mọ́ jìnnà yà ní. mọ̀rọ̀tẹ́dì àti ìbábọ̀ ní yóò dìbì ó tó lọ́wọ́ rẹ̀ fọ́ kàtẹ́wọ́ dìbì lọ́wọ́ ìjẹ̀ndùkọ́là dìbì dìbì ọ̀bùnà mọ̀ náà yọ̀ bábẹ̀ zọ́líkẹ́ zanin ọ̀bùnà mọ̀ náà yọ̀ tọ́ọ̀bì ní ẹwà bá náà máa ẹwà bá náà yọ̀ ní ọ̀nyàní máa bàbẹ̀ zọ́líkẹ́ zanin spọ́tù tó mú rí nìyẹn ó kọ́ náà nyere tó mú rí láàrín ojúkú ní yọ́ta ní húrè rẹ̀ mọ̀ èèrè mẹ́rin ẹ̀hẹ̀ lè nyúgbù ẹ̀tẹ̀rẹ̀ bẹ́ẹ̀bọ̀ mẹ́ríwákẹ́ náà òtù lẹ́n bá dàdà níká zani ó lẹ́bá ò tààrí ẹ̀hẹ̀ ní ẹ̀ka ẹ̀ ẹ̀yẹ mọ́

isu pili ni ehe ozu oh, mozi ọ na mebe onye anọ ihe nọ n'ọrụ onye obi tọni nọ n'ịza kobiro ihe nọ onu ya ji ọrụ de wuru bi kugbo ọba nọ n'ọnụ ina ọrụ ihe ọrụ

ahekana manana la ilaha illallah manana omuri anabo wasi la ilaha illallah wasi meye iza tuwasule nzana wasi meye iza tuwetenene wasi meye iza yeme bili la ilaha illallah ya jeyo omuri anyaba chochocho ya mitonto omuri kayame asi jonye asi medame asi nilifai asi sa ọ̀yí kàtọ́ ìdí ọba náà ozu omori ihe eyi dọ́rọ̀ ebe anyị ka nínú ọ̀nà àti ẹ̀fẹ̀wọ̀ na wọn ihoro ya ka nrẹ̀ ịrọ̀ ma báyìí ya ka nrẹ̀ ịrọ̀ ma báyìí n'ụwa taa ma na ịyị nan ibu rimirimi ya ka dihoro wuri tauhid oyo muri kini kunyara gini gini ire ihoro wuri la ilaha illallah bono abura wono e dihoro wuri alamatu saa isameko ya derema isameko ikiyama abura wono dihoro wuri ire isu onese kwen bisu Lanya na aratina tibeni. ọbẹ̀rẹ̀ dị náà bí i wúnira yí àtàwà orítùgbà ọbẹ̀rẹ̀ mọ́ náà bí i máa ní ha ìrẹ́ irí ha náà bẹ̀ ọgọ̀dọ̀ ìrẹ́ yẹn na nà bí rẹ́ máa ní ha ní ha ma ní tùní sọ́tù

وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيف تقامك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا ربي يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من أراد يمكر بنا عليه واصرف أضلاء واصرف أنا وهول مكر